فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم èyí tá a wá gbé wá lálẹ́ yìí jàmá àwọn náà ni gbogbo wa ó ti máa rí àkọlé rẹ̀ lókè fídíò yìí bá a ti ń wò ó náà tá a sì ti máa rí bí ó ti wà ń bẹ̀ pọnyanpọnyan. àkọlé ọ̀hún ò ní pé a pe àwọn àfàlẹ́ yorùbá ẹ̀yin àfàlẹ́ yorùbá níbo lẹ wà ẹ̀yin àfa alẹ́ yorùbá níbo ni kíni àfa níbo lẹ wà ẹ̀yin dàídà kan yọjú ta ọ̀rọ̀ tó délẹ̀ yìí èyí tá a fẹ́ wí lálẹ́ yìí gbogbo àfa alẹ́ yorùbá ló kàn gbogbo àfa alẹ́ yorùbá la sì fẹ́ bá lọ́rọ̀ lénìí àwa ọlọ́mọ kéwú táwa bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akàn wá gbọ́ ni àwọn tó ní mẹ́ṣẹ́jì tè ní ìjú àwọn àlùfáà ilẹ̀ yorùbá ni gbogbo àwa tá a bá jọmọ kéwù àbáwa gbọ́ wà sí tá a bá gbọ́ àwa náà rà àǹfààní bẹ́ẹ̀ o tó à ní a mọ̀ lọ ká mọ̀ gbọ́ mọ́ ẹ jẹ́ káwa náà mọ̀ bọ̀ káwa gbọ́ àmọ́ gbogbo ẹ̀yin àlùfáà ilẹ̀ yorùbá níbo lẹ tí mùdírù márkàsì fi ń gba sọ̀yí Bukhari lọ́wọ́ wa wọ́n wá fẹ́ gbà lọ́wọ́ wa láti gbé bíbélì lé wa lọ́wọ́ láti kí ni jàmáà á gbọ́ lálẹ́ yìí á gbọ́ ẹni pé ó ti pẹ́ tán ti ń jagun bọ̀ lórí ọ̀rọ̀ sọ ibùkọ́rí ó ti pẹ́ tán ti ń jagun bọ̀ lórí ọ̀rọ̀ àwọn sọ̀hábà ó ti pẹ́ tán ti ń jagun bọ̀ lórí ọ̀rọ̀ àwọn àfa Islam ó ti pẹ́ tán ti ń gbógun ti àwọn àbó ní tafsir tán mùdírù wa kọ̀ dẹ́mu gbogbo ọmọ wa lọ́wọ́ tán in tó wá kù tán ní a máa lọ rèé fi wádìí ọ̀rọ̀ ọlọ́run òun náà ní bíbélì amúwá tó ní kálukú wa náà gbọ́ nínú kọ́nfẹ́rẹ́ǹsì tán ṣe lọ yìí náà ni kọ́nfẹ́rẹ́ǹsì kéta kọ́nfẹ́rẹ́nsì fẹ́ẹ́nú kọ́nfẹ́rẹ́nsì tẹ̀m̀bẹ̀lẹ̀kún kọ́nfẹ́rẹ́nsì kan ṣàfẹ́ fi dojú òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba bolẹ̀ àmọ́ ọlọ́run ọba ò ní fún wọn ṣe. ẹ àwọn àrò ni wọ́n ṣe kí mo gbé àbá ẹ wọ́n àrò àmọ́ kò ní ṣe kí mo kò lè rí bẹ́ẹ̀ ẹ mà káwọn Yorùbá wa ní wọ́n ní rírò ní ènìyàn àmọ́ ta ni máa ń ṣe gangan Olúwa ni máa ń ṣe. àkọlé wa talẹ́ yìí òun náà ẹ̀yin àáfàá lẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àáfàá wa ni o ẹ̀yin àáfàá ilẹ̀ ẹjẹ́ ń gbé látòkè Khalifatul Adabiya ẹjẹ́ ń gbé láti bẹ̀ ọ̀rọ̀ yìí kàn yín Khalifatul Adabiya ìtàbùkù eh, yín bá ti ń pè yín bá yọ ẹ̀dá pẹ̀ mọ́ bínú o tó bá jọ bí àbùkù èyí tó kàn yín lábùkù a máa pè yín lálẹ́ yìí mo bá sí wà gba gbogbo Ìlọrin aṣekíni a pè yín lálẹ́ yìí ìmáàmù àgbà gbogbo Ìlọrin aṣekíni jọmọ́ ẹ̀yin kùdọ́ọ̀tì ẹ̀yin ṣẹ̀rí àkọ́ọ̀tù aṣekíni bí n bá mọ gbogbo èèyàn mo bí Abdulrahim Ahmed Sayi ọlọ́ba àti dáadáa fún wọn ọ̀rọ̀ yìí kàn yín ẹ tó mọ̀ pé ká a gbogbo ẹ̀yin àgbààgbà fáà nínú àwọn àdàbíyà ọ̀rọ̀ tá a gbélélẹ̀ yóò ṣe kí nìyẹn mọ́ ó kàn yín o ẹ gbà wá ńlẹ̀ Yorùbá torí ẹ̀yin ni àyín tí àgbà pé ńlẹ̀ Yorùbá wọ́n bá ní ọmọ kó àwọn àfáà jáde wọ́n ṣàgbọ̀rọ̀ kó yín jáde àwa sì rántí dáadáa pọ́rọ̀ tó délẹ̀ yìí tá a fi ń pè yín báyìí ni pé eléyìí ti kú ọ̀lọ́rọ̀ alùsùnà o irú ìṣẹ̀lẹ̀ báyìí ti wáyé rí ìṣẹ̀lẹ̀ tí máa ń kan gbogbogbò ìyóò ní ló mú Sheikh Islam ابن قيم الجوزية أبو محمد بن أبي بكر ابن أيوب ابن سعد الزرعي الدمشقي لو قتيرا كان تسني اجتماع الجيوش الإسلامية على حرب المعطلة والجهمية اجتماع الجيوش الإسلامية على حرب المعطلة والماذا والجهمية والماذا والجهمية الانشماع الجيوش الإسلامية ìparapọ̀ gbogbo àwọn jagunjagun àwọn sọ́jà àwọn àgbààgbà àfà àwọn sọ́jà sọ́jà nú àwọn àfà ìparapọ̀ wọn láti gbógun ti àwọn mu'attila tán ní mùsùlùmí làwọn tó sì ń dẹ̀sìn ọlọ́run bá rú waljahmiya àtàwọn àtibá ujaham tán ní mùsùlùmí làwọn tán sì ń da ẹ̀sìn ọlọ́run bá rú níjọ́ náà wọ́n mọ̀ pé gbogbogbò mọ̀ ní gbogbo mùsùlùmí gbogbo yìí ni a wá dáṣẹ́ léyìí èyí táwa náà ń wí yìí eléyìí ti kúrò nípẹ̀yìn sáláfì ẹ̀yìn dà eléyìí ti kúrò nípẹ̀yìn alùsùnà ń bolẹ́wà àpé sáláfì nìkan bí eléyìí àpé alùsùnà nìkan bí eléyìí gbogbo aljuyush al-islamiyya gbogbo ẹ̀yìn àfọ̀ onílé kéwú gbogbo ẹ̀yìn àfọ̀ onílé kéwú gbogbo la pè alimadul arọbí nìbàdàn elékùrọ àbí àpè yín bẹ̀ náà o àwọn kàlíbà wa ń bẹ̀ àpè wọ́n ẹ̀yìn àfọ̀ àwa ń bẹ̀ àpè wọ́n gbogbo ẹ̀yìn akọ́mọ́ kéwú bẹ̀ àpè yín gbogbo ẹ̀yin ilé kéwú jàǹkà jàǹkà jàǹkà jàǹkà á pè o ẹ Sheikh Sawbani ní Agége á náà o ọ̀rọ̀ yìí kàn yín alìkèétú wí bàbá ṣe kínú gbogbo ẹ̀yin àfà ẹ̀yin àfà nílẹ̀ Yorùbá ibi ọrọ ti dé yìí ṣe kínú ó ti kàn o àfáà tó bá wòran lórí irú eléyìí à kódà kó bẹ̀rù àlìkíyàmà ara rẹ̀ nítorí pé bí tọ́rọ̀ yìí ti ń lọ ti ń lọ bòmíì níbi ọ̀rọ̀ yìí ti nǹkan míì ti ń wọlé Yorùbá ẹ̀dàkùn ẹ̀fúra ẹ̀yin àfáà gbọ́ ẹ̀yin àfáà tá àbá lè dákọ yín lẹ̀ Yorùbá gbọ́ yín lápè wa Àlìkùntí rọ̀ísù ṣàbábìlì kọ́ọ̀dì ní yàbẹ̀kọ́ lọ́nà fáwọn jẹ́ apẹ̀yìn ọ̀rọ̀ yìí náà ti kẹ̀yìn náà àti àárípẹ́ sọ̀rọ̀ ń pa ìbùkọ́rí àti yìí apẹ̀yìn eléyìí tó délẹ̀ yìí náà ẹ wá dá sí ọ̀rọ̀ eléyìí ẹ wá ẹ̀yìn náà ẹ wá gbọ́ kálukú ó wá gbọ́ róòlù tó bá yẹ kálukú ó pe àmọ́ rábítà ti máa ń pè ẹ̀yin rábítà ọ̀rọ̀ yìí kàn yín ẹ̀yin rábítà òlàmáyà ọ̀rọ̀ yìí ẹ̀yìn àgbààgbà náà àwọn àfáà sálábí mo sì dákọ̀ àwọn àfáà tèmi náà Sheikh Abdulgadi Juma ọ̀rọ̀ kàn yín Dr. Fadil Abiola Nuruddin al-Imam ọ̀rọ̀ kàn yín gbogbo ẹ̀yin àgbààgbà Dr. Sharafuddin Gbadebo ọ̀rọ̀ jí ọ̀rọ̀ kàn yín gbogbo ẹ̀yin àgbààgbà fàlẹ̀ Yorùbá ẹ̀yin lọ̀rọ̀ yìí kàn o gbogbo ẹni bá wá mọ bóun ti lè bá wa táàgì wọn ẹ bá ń bẹ lórí Facebook nu wọn ẹ máa ṣe kí nìjọ mọ ẹ máa bá wa táàgì wọn ẹ máa táàgì wọn káwọn náà máa bọ̀ wá gbọ́ kán wá gbọ́ fún ara wọn kán lè mọ kí ni ó mọ̀ jẹ́ ojúṣe wọn Khalifa Adabiya àti dákọ̀ sí ọ̀rọ̀ kan yìí ṣé wa Buhari ọmọ Musa ọ̀rọ̀ ṣe kí ni èyí Buhari ọmọ Musa ọ̀rọ̀ o ọ̀rọ̀ ti kàn yìí ọ̀rọ̀ ti kàn yìí Buhari ọmọ Musa yìí abẹ́kẹ́ wà lóyún ọ̀rọ̀ tó délẹ̀ yìí ẹ̀yin àbá ń kéwú ẹ wá lo kéwú yín bí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ẹ̀yin àbó lo yín ọ̀rọ̀ tó délẹ̀ yìí ẹ wá o ẹ wá ẹ wá gbalẹ̀ yorùbá ẹ wá gbalẹ̀ yorùbá bẹ́ẹ̀ ẹ wá gbà á níbi irú eléyìí tó dé yìí o pẹ̀lú irú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí jama ọlọ́run mọ́ṣá ṣàánú wa o ọlọ́run mọ́ṣá ṣàánú wa ọlọ́run mọ́ṣá kó wa yọ o ọlọ́run mọ́ṣá ṣàánú wa o wọ́n gba sọ̀rí bùkọ́ ah, wọ́n fẹ́ tiẹ̀ ní torí yẹn kò lè gba bùkọ́rì wọ́n fẹ́ gba sọ̀rí bùkọ́rì lọ́wọ́ wa wọ́n gbìyànjú àti bà wọn sàbí ànábì jẹ́mọ́ wa lọ́wọ́ àsọ níbi wọn lọ wọ́n ti wọ́n ń júwe ẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo sáájà nábì àbúrérà ló gbà dí síwájú wọ́n jẹ́ ó máa yé wa pa látẹnujẹ ni a máa ti júwe rẹ̀ o ayé ẹ̀kọ́ ni ẹ ọmọ kéwù ní jọ́ náà ìran ọmọ kéwù ní sì máa ń jẹ sàárà ayé ẹ̀kọ́ ni ẹ̀yin náà jẹ sàárà gbogbo àwọn àbá ilẹ̀ Yorùbá yìí kí olùsà sàárà kù lọ́rùn òun kó wá sọ gbogbo àbá tó nílé kí ó lẹ̀ Yorùbá tó ní mọ́sálásí lẹ̀ Yorùbá tó jẹ ìmọ̀ mọ́sálásí kan lẹ̀ Yorùbá ìbèrè lọ́wọ́ wọn gbọ́ lẹ́ ti kọ́ owó kí dàbí wọn kọ́ owó sàárà ni ọ̀rẹ́ tọ́ra rẹ kọ́ pé wá kú kí nìpìlẹ̀ wá kú ṣé bá yọ ọmọ kí sọ́dá kọ́ tún ìjà àríyá jọ̀mọ́ ọ̀rọ̀ yìí ti kẹ́ gbogbo àwọn àlùfáà tá à ń dákọ̀ yìí bàbá wa sheikh najimudin suleiman ọ̀rọ̀ ṣe kíni bàbá wa sheikh murtado adédokun ọ̀rọ̀ ṣe kíni gbogbo àwọn táwọn kan rẹ̀ ti là kàn ń dákọ̀ yìí ẹ gbogbo àwọn àlùfáà sheikh abdulrahuf bá lò ọ̀rọ̀ ṣe kíni ọba jẹ́ ni àfóòní dáwà lọ́ba jẹ́ ni gbogbo tó ní ká àfa àkọ nǹkan ni wọ́n bá jẹ́ ni àkàdàmí nìwọ alákẹ̀dẹ ọ̀rọ̀ ṣe kí nùjọ́mọ́ ó ti kan gbogbo àwọn àfa àlẹ́ yorùbá kí ló fà á ni pé animudiru limarkas the prof wọ́n fẹ́ gba Bukhari ní ọwọ́ wa àdìpé kálukú ti ń dá sí o àmọ́ bí tọ́rọ̀ ti wá kàn yín ni pé láti wá gbé bíbélì lékí ni o ẹ̀yin àfa àlẹ́ yorùbá tá a wá ń fẹ́ rákùn gbogbo ẹni bá mọ àkáǹtì àwọn àfa kọ̀ọ̀kan yóò bá wa táàgì wọn kán wọn wá gbọ́rọ̀ yìí ẹ má táàgì wọn ní táàgì yẹpẹrẹ o ìtáàgì eléyìí táàgì pé kán wá gbọ́ ni o kán wá rí n tá a rí kán wá gbọ́ n tá a gbọ́ ẹni bá mọ àwọn pàráfíṣà lẹ Yorùbá ẹ má táàgì wọn àwọn dàkátìrà lẹ Yorùbá ẹ má táàgì wọn àwọn mùdìrú náà lẹ Yorùbá ẹ mú dàrá wùlà òyìn mọ́ ń àwọn kan ní àmọ́ wíbẹ̀ mọ́ pé kò bá lóga lọ kí wọ́n á lẹ́nu àmọ́ pé àwọn mùdìrú náà lẹ Yorùbá ẹ má táàgì wọn mùdàrísù nílẹ̀ yorùbá ìdákùn ẹmọ bá wa táàgì wọn àwọn àfáà lè kéwù kàtàfíìbù gan ẹmọ ṣe kíni káwọn náà lè tè máa bá wa gbé sáwọn ọmọ láti kékeré wọn ọ̀rọ̀ délẹ̀ o torí pé wọ́n bá fẹ́ gba bùkọ́yí lọ́wọ́ wa tán fẹ́ gbé ìbéèrè lé wa lọ́wọ́ ìjà súnmọ́ bí táburú ni wa parí sí tàbí ní ẹmọ bá táàgì àwọn àfáà wọ́n fẹ́ aburú níbi tó fẹ́ parí sí ni pé bíbélì ló kù kan ní a máa fi tí ó mọ àlùkùránì bíbélì ló kù tán ní kó mọ wá kọ̀ǹfàmù àlùkùránì fún wa á gbọ́ lẹ́nu mùdírù gbogbo ẹni bá sì láǹfààní àti gbọ́ àwọn fídíò tó ṣe nu kọ́nfẹ́rẹ́nsì ìwọ náà wọ́n ṣe kí ni ọ́ ti gbọ́ ọ ẹlòmíì bá ti tó ti mọ̀ ní pé èmi náà gbọ́ èyí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹ́jú mélòó ni fún ọ̀rọ̀ àrùn mọ́nú ọ̀rọ̀ wọ́n tún wá emphasize ẹ̀ ah inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀yin ọmọ yàrá nínú Islam ẹnìkan ti bá Dr. Lukman Idris lákùrẹ́ ọ̀rọ̀ yìí ṣe kí ni o ó kàn yìí Eh, àwọn ọgbà àwọn àgbà afá àtàbádà ti mọ̀ eh, ẹni tí ò bá lè táàjì wọn ẹnu ẹ máa táàjì àwọn ọmọ kéwù wọn ẹ máa táàjì àwọn tani ẹ táàjì àwọn ọmọ kéwù wọn ẹni kan wá gbọ́ kan lè bá wa díṣẹ́ fún wọn o ẹni kí wọ́n lè bá wa ṣe kí nìjọ mọ́ kí wọ́n bá wa díṣẹ́ fún wọn pé tọ àgbákò tán fẹ́ gbé wọlé Yorùbá ó ń ṣe kí ni o ó ń rè ṣẹ́ẹ̀sì mọ wòran báyìí náà ẹ mọ̀ fà wà kánlẹ̀ pé kásámọ̀ òkú àwọn tí ń pariwo rèé káwa ṣáàṣà aláriwo ẹ dákun ẹ mọ̀ mọ̀ wòran ìyá àfà wà

abẹ́ gbé wọlé nẹ́tíwọ̀kì yìí tó bẹ̀rẹ̀ lálẹ́ àmọ́ yóò ṣe dáadáa insha Allah. jama ẹja wa náà tẹ́tí fúnra ara wa ká wá gbọ́ ọ̀rọ̀ náà nígbà ń bá wá gbọ́ kálukú awájọ wá wò ó ká sì jọ wo ọ̀nà wo la fẹ́ gbégbà bó láti ṣe. mùdírù bẹ́ẹ̀ wá tafsiru al-Qur'an lórí pẹ́jà bẹ́ẹ̀ takò àwọn àdìsí tani Jésù ń padà bọ̀. mùdírù wá rí báwọn òríbi lọ́mọ́ bí àdìsí wọ́n kọ̀ndẹ́ gbogbo àdìsí wọ́n bá àwọn àfọ́ onítẹ̀sírì mú wọn wọ́n kọ̀ǹdẹ́mù wọn àwọn ọmọ ìyá wọn tí wọ́n ń sọ fún wọn nílẹ̀ yorùbá wọ́n járáǹkì gbogbo wọn èyí tó jẹ́ pòfẹ́sọ̀ á wọn tún pariwo pòfẹ́sọ̀ òun náà ni a sì ti fáwọn náà nípò prof báyìí ẹ̀rí pé lọ́sẹ̀ tó mẹ́kọ̀ọ́ ká gbáriwo prof mọ́ àmọ́ bàbá ti wá gbọ́ láriwo sí lọ́sẹ̀ tí ń bọ̀ jọmọ́ èmi ti sọ àsọ́lẹ̀ ẹ mọ̀ múra pé rọmọdọ́ọ̀nù tọdún ní ti ń bọ̀ yìí tàbí sírù mùdírù orí tí ó wà rèé Muhammadu Abdul Wahabi ó dáná lọ́wọ́ mùdírù Prọfẹ́sọ Aláró tó ẹ̀yìn ló mọ̀kànmọ̀kàn ní oyè nǹkan ẹ̀rìkọ́ ti fi ṣéèkì mìíràn lẹ́ha. Àdá ah, ah, ṣéèkì mìíràn lẹ́ha ẹ̀yìn lẹ́ẹ̀mọ́ ṣe kíni. Ẹ ń bá lè bá tájù ẹ tájù àwọn náà rọ́ ṣe kínu. Ó kàn wọ́n ẹ̀rìkọ́ ti bà wọ́n lẹ̀ báyìí. Aláró ni ó kàn ní Ramadan tọdún ni ọlọ́wọ́ bá kó àwọn náà yọ. <laughs> Irú àsìkárù tó lọ lè fi kóyàn yọ káwọn náà yà lọ ṣe kínu. Ẹ sọ fún ẹ káwọn múra sí àsìkárù bí ọlọ́ọ̀ lè bá wọn sọ̀rọ̀ áfà ojú wọn kúrò lọ́dọ̀ sọ́lá àwọn dáhùn wíì jọmọ́ ẹ èé ṣe tá à ń pariwo pọ̀rọ̀ kàn wọ́n ọ̀rọ̀ wo ló kàn wọ́n gan. mùdírù wa ni a lọ wádìí àyà wà láti ṣùbí aláhùn wọn lágbọ́yé rẹ̀ mùdírù nínú bíbélì ní ká wà lọ. èyí tí mùdírù wí nu o àgbọ́yé rẹ̀ afẹ́mọ̀túmọ̀ wà láti ṣùbí aláhùn àdìsí ànábì ò tó mọ́. ìntàsímọ̀ nínú mímọ̀ ẹja ọkọ̀ ṣì tẹ̀kírì nínú ìmọ̀ tafsirul Qur'an àwọn tá a ní mẹ́rin tafsiru al-qur'ani bil qur'ani ikanu tafsiru al-qur'ani bil qur'ani tafsiru al-qur'ani bil qur'ani ìtumọ̀ rẹ̀ aba zadaka allah baraka wa ilman wa fahma ka ba al-qur'ani tu al-qur'an ìlànà àkọ́kọ́ nu bọ́lọ̀ bá ti pẹ́ bẹ́ tútù ma al-qur'ani ní al-qur'ani ní wa lọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tafsiru al-qur'an bil hadith rasulillah aw tafsiru al-qur'an bis sunnah kátútù ma alìkùrán pẹ̀lú kínú jama pẹ̀lú súnà nẹ́gbẹ̀ muhammad sallallahu alaihi wasallam in ta mọ̀ nínú tíra rẹ̀ in ta mọ̀ nínú lànà rẹ̀ ó dọ̀nà mélòó bá jama ẹlẹ́ẹ̀kẹta tafsirul qur'an bi aqwali as-sahaba tafsirul qur'an bi aqwali as-sahaba kátútù ma alìkùrán pẹ̀lú ọ̀rọ̀ àwọn tánu káfọ́rọ̀ àwọn sàábí ànábì kábi tútù ma kátó kò lórí àwọn sọ̀hábà kó tó kan bòmí gan àwọn tàbí òun náà mọ̀ tó nínú àwọn àfa ni kódà lọ́dọ̀ ọ̀rú wọn náà àmọ́ mú tafsir àmọ́ ṣe kí ni àbá àmọ́ gbogbo ibi tá a wí mùdírù sì fọ gbogbo ẹ̀ mùdírù fọ gbogbo ẹ̀ ń gbà wọn fẹ́ tú àyà wà lákín ṣùgbé aláhùn ǹjẹ́ ń bo ni àwọn wà lọ yá mùdírù al mùdírù níbo kò sí bíbélì mùdínú padà pàdánù bíbélì ọgbọ́n fún ara rẹ lẹ́nu wọn báyìí lábí ní ẹran bá wa pè àwọn àbá yorùbá wọn kán wá tètè wá gbà wá lẹ̀ o ọmọ kékeré làwọn àwa mọ̀ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni kó mọ̀ táwọn táwọn ọmọ gbàmọ̀rẹ́ àgbààgbà yorùbá ẹ ṣe o ẹ gbà ẹ ṣàánú ẹ tí wọ́n eléyìí bá ń ṣẹlẹ̀ nínú ìlú tẹ́wà ẹ wá dákẹ́ ẹlòmí ò dákẹ́ torí pé à ká máa sọ wá lẹ́nu ẹ̀yin àdàbíyà yẹn ọ̀dọ́ àdàbíyà ẹ wà máa dákẹ́ tó ká tún ní àbíyà àtúnbẹ́ bá wọn jà eléyìí tí ń bẹ́lẹ̀ ibo dùn bí ó bá dìjà kó ṣe kí ni àwọn oníjà pọ́ǹchì eyín wọn báwọn ti mọ ni ẹmọ pọ́ǹchì eyín èèyàn àwọn òní kó dìjà kẹ mọ ráyà kìlà sí wọn báwọn ti mọ ń ṣe àbí kẹ mọ ráwọn ọmọ ta àbí kẹ mọ ráwọn ọmọ kóòtù yìí nǹkan làwọn sọ bí ó bá dìjà pé wọn lẹ́yìn ṣe kéé ta àwọn ẹjẹ́ wọn sọ bẹ́ẹ̀ o eléyìí tí ń bẹ ńlẹ̀ yìí fẹ́ gbédè yìí wọ́n fẹ́ bá tiwa jẹ́rẹ̀ èyí tó fẹ́ gbédè yìí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ sọ di báṣubàṣu èyí tó gbédè yìí orí burúkú tí ó àbá téèyàn ṣe láyé àtàlìkìyà mọ̀ onáwọ̀ fẹ́ gbédè Ọlọ́run mọ̀ já ṣe mọ̀ ni Ọlọ́run mọ̀ já ṣe mọ̀ ni ẹ̀yin àfa ilẹ̀ Yorùbá ń bolẹ̀ wà ẹ wá já jọ tẹ́tí ẹja gbọ́rọ̀ mùdírò markaz ẹ mọ̀ rí wọ́n mọ̀ jálu àwọn míì wọ́n jálu pòfẹ́sọ̀ kan jálu wọ́n mọ̀ jálu gbogbo wọn àmọ́ ẹ sábà ń di àwọn pọ́ìntì bí tá ń lọ ẹja tẹ́tí ká gbọ́rọ̀ mùdírò markaz àwọn tó wọnú ìsìláàmù yìí tó ń gbé àti ìdà kan bọ̀ ẹni tó ń gbá ti dá ilé jésù ń bọ̀ wá tó wá dé nú alkùránì tó wá rí pé ẹ̀tù tàwáfá ọtún sí tó parí iṣẹ́ tàwáfá ọtún sí pé kò tí ẹ̀sọ orun bẹ̀ ṣe ó tójú orun dórun kú dójú kú ni sọ̀tọ́ á ń tútàwáfá sí pé orun ló sùn so ó fààyè lẹ̀ fún tẹ̀síìrì tó bá òwúyà ẹlòmíì ní nǹkan tó ń bá bọ̀ tó ní láti ọkàn ó fààyè lẹ̀ fún láti láti láti máa láti máa ṣe tàláwọ́bù pẹ̀lú ẹ̀ wàlákin wàmá kọ́tàlúhù wàmá sọ́làbúhù wàlákin ṣóbi aláhùn èmi sọ mo ti gbé mo sọ fún àfáà adégún àgbẹ̀ ẹ̀yin ló ní báìbùlù ẹ̀yà àtù ibi ṣúgbé àlàún yẹn in tí ó sọ dápọ̀ alkùránì wà láìlá sí wọ́n wà ní báìbù ibi ṣúgbé àlàún yẹn in tí ó sọ dápọ̀ alkùránì wà láìlá sí wọ́n wà ní báìbù ibi wà ní báìbù níbi ṣubí àlàhùn yẹn in tí ó sọ dákọ̀ alukurani níbi ṣubí àlàhùn yẹn in tí ó sọ dákọ̀ alukurani níbi ṣubí àlàhùn yẹn in tí ó sọ dákọ̀ alukurani. ẹ ọ wa ẹtù lálẹ́ àná ó wà nù Bible gospel according to Mark Luke John version ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rí lé bí òru yẹn ṣe rí nígbà tó lọ sókè jésùmánì. version ọ̀tọ̀ọ̀tọ̀ nínú bíbélì wọ́n rí ilé wọ́n ṣàlàyé ooru ṣubí àlàhùn tọ́lọ́wọ́n ọba ti dọ̀rọ̀ jésù rú mọ́ wọn lọ́wọ́ àwọn òru yìí àwọn different version bible wọ́n wá ṣàlàyé rẹ̀ a ti dá Bukhari dànù a gbá muslimu dànù a gbá tirimidi dànù a gbá abudawudu dànù a gbá ibùdó májá dànù àwọn àbá onítẹ̀síìrì a gbá ogun wọn dànù alihafidi ibn kasir ani kò gbẹnu sọhùn alimami kurutubi wọn ni ó gbẹnu sọhùn alimami tọbari wọn ni ó gbẹnu sọhùn alimami sokani wọn ni ó gbẹnu sọhùn gbogbo àwọn jankan-jankan àwọn àgbààgbà nínú àwọn àfa ani wọn gbẹnu sọhùn kódà babalágége wọn ni wọn gbẹnu sọhùn alájà àgbà wọn ni kí wọn gbẹnu sọhùn ìtọ́kù tá a máa lọ rèé wa lọ ó làwọn fájọ́nù ọ̀tọ̀ọ̀tọ̀ nínú bíbélì òun ni ó ṣàlàyé bí òòrùn yẹn ti rí inna lillahi wa inna ilayhi raji'un la ilaha illallah nígbà tó lọ sókè jésmánì tó dẹ̀ ń lọ pariwo tó ń kígbe rárá ipé agogo yìí kò bá ré lórí òun tó fẹ́ kú ní àmọ́ kí ìṣe tí ẹni kó ṣe tí ẹni kó ṣe gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ kí ni ìwé tí wọ́n rí fáàsì ìwé tí wọ́n rí fáàfin ni ìwé sam nínú sam náà ó ti sọ ń bẹ̀ wípé àwọn tó gbẹ́ kòtò fún ẹ àwọn ni wọ́n ó kó sínú ẹ̀ so bá ṣe kọ̀wé ẹ̀yẹn so ẹni tí ó ẹni tó gbẹ́ kòtò fún tó di kí nífún òun ni ó kó sí so automatically gbogbo yẹn ó ní bayanet tó ní analysis tó tó yá sí pé ẹ̀mà ẹ̀mà àmà àwọn wọ̀nyí torí pé wọ́n jáde skóòpù wọn kéré ó náró gán so wọ́n bàrùmẹ́jà wọn ni so bàrùmẹ́jà kí ni alámàfi wò pé wọ́n fún yín pòfẹ́sọ̀ wọ́n fún yín dákàtó wọ́n bẹ̀rẹ̀ sí yẹ ìwé ìwò dáadáa kẹfà kó gbogbo kó ságbárí àwọn ọmọ o ìgbókùkò tẹ́ kó ságbárí wọn èyí tá a ti ń fọ́ dànù yìí à ń fọ́ má ti agbárí àwọn ọmọ míì ni pé kán má tẹ̀lé yìí ṣùgbọ́n a bá wa pọ̀ má ṣe agbárí èyí gan-an ní jamiu àtẹwà tí nàìjíríà bá fẹ́ safe nínú religious riots àti terrorism àfikọ́ dìtẹ̀lẹ́ ìwọ̀n yìí dáadáa kí wọ́n fúnlẹ̀ mẹ́rin tààrà torí nǹkan tẹ́ ń lọ import wá kò ń ṣe tí wá ń bì báyìí kò ń ṣe tí wá ń bì yìí ẹ má bínú pé mo ń gbà lásìkò ọ̀rọ̀ náà ń ka lára àfáàyàn rìn ní kàkiri. mudirun markazi lè tako sọyí bukhari wọ́n lè tako àwọn ahadisi tó wá lórí àlàyé wàlákin ṣubbi alahum jamiu adégúnwà wọ́n lè tako àwọn tó wà nínú àwọn ọ̀rọ̀ àwọn àfọ onítẹfsir lórí gbólóhùn wàlákin ṣubbi alahum àmọ́ níbi tí wọ́n ti fẹ́ lọ mọ́ mu nísìn ó ní pé àwọn tí ń bẹ nínú bíbélì wọ́n mọ rí n tó ń sọ dákọ̀ gbọ́dọ̀ yẹn dáadáa ni mo dírù n tó ń sọ dákọ̀ alukurani jama ibi ọ̀rọ̀ wa wà rèé alukurani ni ó máa sọ dákọ̀ bíbélì ni tó sì jẹ́ pé ìtọ́lọ́wọ́n bá ti ẹ̀ gbélẹ̀ sọ kálùkùránì ni ó sọ dákọ̀ bíbélì ni àbí bíbélì ni ó sọ dákọ̀ alukur'an ọ̀rọ̀ ilé yìí kí lálùkùránì gan sọ ń pa ẹ̀ kí ni alukurani gẹ́gẹ́ fún rẹ̀ kí ló sọ ń pa pé ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ òun dáadáa a fẹ́ wo èwo ni ó pera wọn lóòótọ́ tá a bá padà sínú alukuran láwọn ìmọye aya ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń fi alukurani pe àwọn tíra tó lọ yìí ó fi ń pè wọ́n ní òdodo ni alukurani ni ó wá pe àwọn lódodo àwọn ìyẹn kọ́ ni wọ́n wá sọ dájúmọ̀ sọ dákọ̀ ó ní kí nǹkan wá pe nǹkan lódodo kí nǹkan wá kọ̀ǹfàmù nǹkan bó o ní ó ṣe jẹ́ tí ó fi jẹ́ sí pé bíbélì ni ó mọ wá sọ dákú alukur'an wàlákin ṣubbi aláhùn àwa àti ìwájọ ń fà mọ́ra wa lẹ́nu ẹ̀yin wá lọ ń wánú bíbélì láti lè wá tí ó ṣàlàyé bí òru ìyẹn ṣe rí ó ti jẹ́ pẹ́nu bíbélì láti fẹ́ máa lọ wá jàmá ẹja padà sínú alukur'an káwo kí ni alukur'an sọ ń pa bóòlù alukur'an ti jẹ́ ipò wo làlùkùránì wà bóò làlùkùránì ó ṣe máa pe àwọn tíra tó síwájú rẹ̀ bóò ni yóò ṣe máa pe lódodo bóò dẹ̀ ni àlùkùránì ṣe kí ló sọ nípa ipò àlùkùránì súratul Maida Quran chapter five Suratu al-Maida Quran chapter five ayah forty eight káwo bí àlùkùránì ṣe jẹ́ ipò tí àlùkùránì wà tó fi wá di pé bíbélì lókùn tá a fẹ́ gbé sípò alukur'an lẹ́yìn tá a ti kọ̀ndẹ́mù gbogbo tíra tiwa ẹ kọ̀ndẹ́mù bukhari ẹ kọ̀ndẹ́mù àwọn tíra gbogbo àwọn tíra islam àwọn afọ́ni tefsir lórí ọ̀rọ̀ yìí ẹ kọ̀ndẹ́mù gbogbo wọn èyí tó kù tẹ́yìn wá fẹ́ lọ́ǹtì nísìn ó ní pé káwọn jamiu káwọn wá padà sínú bíbélì àwọn nìkan lọ bá wa wá tí ó sọ̀ dákọ̀ wàlákín ṣùgbọ́n aláwọ̀ wá nu bíbélì subhanallah bíbélì tó ṣe pé níjọ́ tí pọfẹsọ alárútẹ ń bú nínú gbogbo kọfẹrẹsì yìí tẹ ẹ ní wọ́n tún ìnjílà sí bíbélì ẹ gbógun tì í ẹ ní pé ìnjílà abẹ yẹn kì í ṣe bíbélì mọ́ torí ìtì ń bẹ lọ́wọ́ wọn yìí wọ́n ti fọ́ọ̀jì ẹ̀ wọ́n parọ́ mọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ bíbélì yẹn lẹ́yìn tí wọ́n fẹ́ mọ̀ bí sọ dákọ̀ alukur'an abódìjínà báyìí ń bẹ lọ́wọ́ tí bíbélì jẹ́ láwọn ẹláwọn èèyàn tún gbọdọ̀ tún injil tọ́lọ́run máa ń rí fáà sínú alukur'an tọ́lọ́run dẹ̀ tún já mọ̀ pé injil tó jẹ́ ìtò sọ̀kalẹ̀ gangan náà bẹ́ẹ̀ bá lẹ́ rí òun náà irọ́ ti wọnú ẹ̀ torí pé wọ́n ti yí padà alukur'an sì kọ̀ǹfàmù pé wọ́n ti yí padà ẹ̀yin wá bẹ́ẹ̀ torí pé wọ́n yí èlè jí ń bẹ lọ́wọ́ yí padà ẹni ká mọ̀ pé ní ìjìlá ká mọ̀ tú Kùránì sí ìjìlá ẹ torí pé ẹ̀fẹ́ bá pọ̀fẹ́sọ aláró ẹ torí pé ẹ̀fẹ́ gbàjà ẹni ká mọ̀ tú ìjìlá yẹn ká mọ̀ tú sí bíbélì ẹ̀yin wá débì nísìn ẹ tún wá ní bíbélì nì ká mọ̀ lọ́rùn búkú máàtì lúùkù kíní kan ká mọ̀ lọ gbogbo bẹ̀ níbẹ̀ ni wọ́n ti mọ rí tí ó sọ dákọ̀ alukur'an lórí gbólóhùn walakin shubbiha ẹ̀yin àfa àlẹ́ Yorùbá ẹ̀ mọ̀ wòran kí lóluwa wá wí. A'udhu billahi minash shaytanir rajim وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه بما بين يديه من الكتاب ومهيمنا عليه Olúwa ní وأنزلنا إليك الكتاب ó la sọ tírà náà kalẹ̀ fún ọ bilhaq a sọ ọ́ kalẹ̀ fún ọ pẹ̀lú kíni pẹ̀lú òdodo musaddiqan lima bayna yadayhi musaddiqan lima bayna yadayhi tíra náà òun la fẹ́ kó wá sọ dákọ̀ àwọn tó ṣíwájú rẹ̀ nínú àwọn tíra míì tó bá ti ṣíwájú rẹ̀ Taureta ó ṣíwájú rẹ̀ injila ó síwájú rẹ̀ zabur ó síwájú rẹ̀ sọ́rọ̀fì ibrahim ó síwájú rẹ̀ sọ́rọ̀fì musa ó síwájú rẹ̀ olúwa ní alukurani yìí òun la wá gbé kalẹ̀ musaddiqan lima bayna yadayhi minal kitab. musaddiqan lima bayna yadayhi minal kitab. a fẹ́ kó wá pe àwọn tírà tó síwájú ẹ̀ kó wá pè wọ́n lódodo. wa muhaiminan alayhi. wa muhaiminan alayhi yóò tún wá jẹ gàba gbogbo wọn lórí. so alukurani lọ bá gbogbo tíra so ìjọ tí ìtàn kan bá rújú nu tíra kan tẹ́ẹ̀tì ẹ̀ wá fẹ́ pé sọ̀rọ̀ ọlọ́run ni lóòótọ́ àbọ̀rọ̀ ọlọ́run kọ́ alukurani lẹ́ẹ̀ fi máa sọ̀dákọ̀ wọn ẹ ní máa gbégbé kúgbélé wa lọ́wọ́ ipe tí ó fi sọ dákọ́ àlùkùránì ìwà ń bẹ nínú inna lillahi wa inna ilayhi raji'un. wọ́n sì fẹ́ fi àdíìsì tú àlùkùránì ẹlẹ́gbà wọ́n mọ́ àdíìsì Bukhari wá ẹlẹ́gbà àwọn àfọ́ ní tẹ̀síìrì ẹ kọ̀ndẹ́mù gbogbo wọn alhafidh ibn tẹ̀síìrì ebúlẹ̀ ń bù ibn jariri tọ́bárí ebúlẹ̀ ń bù alimamu kurtubi ebúlẹ̀ ń bù alimamu shawkani ebúlẹ̀ ń bù gbogbo àwọn àfá àfá àfá tí wọ́n ti lọ gbogbo àṣìǹkí tí ó ní àdúrà olùbáyàn ebúlẹ̀ ń bú gbogbo wọn ẹ kọ̀ndẹ́mù gbogbo wọn tán in tó wá kù tẹ́yìn fẹ́ ká mọ̀ fi wá sọ̀ dákọ̀ àlùkòránì wá ní bíbélì àwa láyé ẹ̀rí gbígbé wọ̀ ẹ̀yin àfa ilẹ̀ yorùbá ìdí ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o gbogbo ìgbógun ti Bukhari ìgbógun ti Bukhari ọ̀rọ̀ wá délẹ̀ báyìí ọ̀rọ̀ di pa wájọ́ ń ṣe fàáfà áyà tó ní báwọn náà ti wá mọ̀ páwọn ti kọ̀ndẹ́mù ẹ̀ ibi ó kù tán wá fẹ́ sá sí láti máa wá tí ó sọ dákọ̀ alukurani fáwọn inú bíbélì ló wá kù tí wọ́n wá lọ ṣe tá alukurani ti wí rèé ṣé bẹ́ẹ̀ alukurani náà mọ̀ padà sí ayínbọ̀ wádọ̀ náà o àmọ́ ẹ̀wọ̀ bọ́ọ̀lù àwọn bá ti ń ròyìn alukurani fún wa ọlọ́run lánàá kùránì tá a sọ kalẹ̀ yìí wa anzalna ilayka alkitaba bilhaqqi musaddiqan lima bayna yadayhi minal kitab. wa anzalna ilayka alkitaba bilhaqqi musaddiqan lima bayna yadayhi minal kitab. ọlọ́run lánàá sọ tíra náà kalẹ̀ fún ọ musaddiqan lima bayna yadayhi min al ó ní ó mọ̀ pa àwọn tíra tó síwájú rẹ̀ lódodo wa muhaiminan ó tún wá jẹ gàba lé wọn lórí ó ń lọ bá wọn ó ń lọ gá wọn òun ló kó gbogbo ń táwọn tó kù tẹ bá lè fẹ́ mọ wánú alukora ọnú ti mọ̀ rí ìyẹn ló fa lójú ànẹ́bì ṣe yí padà níjọ tó bá àwọn tákàndá tàwùrá lọ́wọ́ sọ wípé Musa tọ́lọ́run ọba sọ kalẹ̀ fún gan bí bá ń bẹ láyé lákòókò tèmi ni kò ní ní option kọjá kó máa ṣe kínú kó máa tẹ̀lé mi ànábì èmi ni ó tẹ̀lé ńgbà ó jẹ́ pé mo ti dé mo ti gbé tíra tèmi dé alukurani ti ń bẹ èmi ni yóò tẹ̀lé ẹ dákun láàrin kan mẹja sáré mú àbí ti ń lò ń bẹ àwọn mú nǹkan mi ló ń bẹ yìí tí ò lálàáfíà náà lọ rí mú ẹ wá já mú ẹ mà tí wọn máa ń béèrè béèrè kan pé gbàjẹ ní Jésù ó padà wá nìyí kéré tún já ànábì ni Anabi sila lànábì gbẹ̀yìn anábì ní ká Musa n bẹ láyé kí ni yóò jẹ yóò tẹ̀lé ṣé tó bá tẹ̀lé ń tá anábì mú wa sí kò ní jẹ Anabi naa ni yóò ma jẹ́ Anabi rẹ̀ ni yóò ma jẹ́ ká ní bá bẹ láyé àwọn àfà àwọn ọ̀rọ̀ tó yẹ ká mọ torí ọba wa ń sọ fún wa ó wa Muhammad ó wá umaru ó Musa tẹ̀sọ́ tíra yìí lẹ̀ fún bí bá ń bẹ alukurani ọ̀hún olọ̀rọ̀ wa délẹ̀ àwa ní tó di tá à sọ pé mùdírù tẹ̀ ń tú yìí àwọn àfa ìsìláàmù tí wọ́n ti lọ wọn èyí tú bẹ́ẹ̀ àwọn sọ̀hábí ànábìwá Muhammad wọn èyí tú bẹ́ẹ̀ àwọn tábìyà ànábìwá àwọn tábìyà àwọn sọ̀hábà wọn èyí tú bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ ti rí tí ńgbà mùdírù wa fẹ́ wọ́ ọ̀nà àbáyọ wọ́n ń wá bóò ni wọ́n ṣe tàkálùsù ti dá gẹ ìbẹ́nu bíbélì in tí ó máa sọ dákọ̀ ọlọ́run ya ìròyìn alukurani pe alukurani gan ni o sọ dákọ̀ gbogbo tí wà tó síwájú ẹ̀kẹ́ bíbélì Olúwa ni musaddiqan lima bayna yadayhi minal kitab. Musaddiqan lima bayna yadayhi minal kitab. Ọlọ́lá Kùránì ni ó mọ̀ pa àwọn tó síwájú ẹ̀ ni ó mọ̀ pè Ó sì ni yóò mọ̀ jẹ gàba lé wọn lórí o. Fahkum baynahum. Bima. Olúwa ní rí ànábì bá ya dájọ́ ìńtà sọ̀kalẹ̀ fún ọ yìí, ó ní ọ ṣe kí ni? Ó ní so ilé gbá ìsọkúsọ nìdànù pé in tí ó sọ dákọ̀ alukurani ẹ̀ àṣẹ̀mọ́ wa lọ sínú a subhanallah mudiru adé sọ̀rọ̀ tán ẹ wá ń wádìí wà láti ṣubí àlàó ẹ wá ń dọ̀rọ̀ padà sọ́dọ̀ ọjà Jamiu. wàmá qataluhu wàmá salabuhu walakin shubbiha lahum èmi sọ mo ti gbé mo sọ fún àfáà adégúnwà ìgbé ẹ̀yìn ló ní báìbùlò ẹ̀yà tú ọlọ́dákùn mọ́já ara padà sí ibú mọ́já ara padà sí ìgbà ẹni tó ń pè láàfá àgbà ẹni tí wọ́n ló ní mímọ́ àgbà ọ̀rọ̀ wá ti ẹ̀wá délẹ̀ ọ̀nà wa nígbé tọ ẹ̀yìn ló ní bíbélì o tó àwọn ní bíbélì ni wọ́n wá yanjú ọ̀rọ̀ yìí fún wa ọ̀rọ̀ délẹ̀ ní àlùkùránì ẹni tí ó mọ̀ ń pa àlùkùránì yóò wá yanjú ẹ̀ fún wa ẹni tí ó tún wá yọ̀ǹda tí ó tún wá yanjú ẹ̀ ẹ̀yin rẹ̀ tí wọ́n á mọ̀ọ́mọ̀ fún ní option pé tí ó fi yanjú rẹ̀ nu bíbélì ló wà la ilaha illallah ومهيمنا عليه ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله فاحكم بينهم بما أنزل الله ألا نرى النبي dájọ́ bá délẹ̀ tọ́rọ̀ bá délẹ̀ ń tà sọ kalẹ̀ yìí ò ní ọmọ fi dájọ́ o. ولا تتبع أهواءهم عما جاءك من الحق. ọlọ́ni má máa tẹ̀lé àwọn ìfẹ́nu wọn lẹ́yìn tó dodo ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ bá ti dọ́dọ̀ rẹ o. لكل جعلنا منكم شرعة ومنهاجا ọlọ́run ní kálukú yín la fún ní ṣírà la fún ṣẹ̀rí àkẹ́ wà minhaja la fún lánàá tiẹ̀. ولو شاء الله لجعلكم أمة واحدة. bọ́láwọn bá ti sọ̀rọ̀ ní lọ́nu jama torí àkókò ó ní àwọn ẹni tá a fẹ́ mú wá nù àyà yìí. bóòlù alukurani tún ṣe jẹ́ ẹ̀dá lọ́nu súrọ́tù nahali Quran chapter sixteen. kí lálùkùránì ó kí àwọn yìí ni ó ṣàlàyé àlùkùránì ní o. kí àlùkùránì tá a sọ yìí ni ó máa ṣàlàyé fáwọn yìí ni àbáwọn lọrọ wà délẹ̀ ń pa àwọn ni wọ́n máa wá ṣàlàyé fún wa subhanallah suratu nahal aya sixty four suratu nahal quran chapter sixteen aya 64 olúwa ní wà máa anzalna alayka alkitaba wà máa anzalna alayka alkitaba illa litubayyina lahum alladhi ikhtalafu fihi bánu kùránì ti rí olúwa ní wà máa anzalna alayka alkitaba tíra ta sọ̀kalẹ̀ fún ọ ọlọ́run láàkàn dédé sọ̀kalẹ̀ fún ọkọjá pé. ilẹ̀ litubayyina lahumu alladhi ikhtalafu fihi. Àwọn ìdíta torí ẹ̀sọ́ ni pé kọ́ máa ṣàlàyé fún wọn àwọn tán bá ń yapa inú lórí inú ẹ̀ àwọn ẹni tán ti yapa ẹnu lé lórí àwọn tí wọ́n ń ṣe fàǹfà rẹ̀ kí wọ́n ó lè ṣàlàyé rẹ̀ ó láti sọ àlùkùránì kalẹ̀ fún ọ wàhúdáwú. wàhúdáwú àwọn màtàlí káwùmí yóò nínú. kálùkùránì ó sì lè jẹ́ ìmọ̀nà wàràhàmà kálùkùránì ó lè jẹ́ báwọn ọ̀dọ́ tí wọ́n bá nígbàgbọ́ jàmá bálùkùránì ti jẹ́rìí o ipò àlùkùránì lólúwa ṣe kí nìyí lolúwa ń júwe fún wa ọlọ́run lálùkùránì gẹ́gẹ́gẹ́gẹ́ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ó ní yóò wá ṣàlàyé nǹkan táwọn èèyàn bá ní ìyapa ẹnu lé lórí olúwa tún wá ní máa fílíkì tábì mi ń ṣe yìí. máa farrọ́pọ́nà fílíkì tábì. máa farrọ́pọ́nà kótó máa fílíkì tábì mi ń ṣe yìí. ni àṣọ ní sọ yìí pamọ́ nú ẹ̀. ṣé kíní kan bẹ tí ò yé kò sí ìjọba rò pé òye ní ẹ míì tá a ti gbéṣẹ́ gba alukur'an àti ibi ṣàlàyé rẹ̀ kò nídìí ẹ máa dára yín láàmú ẹ kíní kan wá ń bẹ kò wá yé tí ò bá yà yé wọ kò yé o tí ò bá yà ṣe kíní àbá tí ò bá yí ọ kò yà yé wa ní bá wa sọ ilé yìí o ẹ a tún lọ sínú náà ká wá padà sí àyà 44 aya 44 four ipe ọ̀rọ̀ wá tiẹ̀ wá délẹ̀ lórí ọ̀rọ̀ alukur'an kíní kan wá fẹ́ wá dàbí pé kò fẹ́ yé ọ̀rọ̀ kan wá fẹ́ máa jọ pé ìmọ̀ ń dàrú ọ̀rọ̀ kan wá fẹ́ máa jọ pé kò mọ̀ yé wa ẹ ọ̀rọ̀ kan wá fẹ́ máa já sí pé níbo làá wá gbé ọ̀rọ̀ yìí kà níbo làá máa gbé kà ọlọ́run ọba wa ta'ala ọlọ́run ọba wa ṣàlàyé ibi tá a gbé ọba kí ni àwa. Súrọ́tù náà àyà 44 kí ló wá rí. Ìlbáyínàtí wà zubur. Ìwà ń zánà. Àrùn zánà ilá ikẹ́ tó bá yínà ní náà fi máa nù sílá ilá ihim. Wà láàrínláhùn yàtà fàkíà. Olúwàríwà àrùn ilé ikẹ́ zíkìr. Ọlọ́run la sọ kalẹ̀, a sọ kalẹ̀. Ayé ẹ̀kọ́. Ọlọ́run la kalẹ̀ fún ọ. Zíkìrù ni àwọn àfáà ìsìlámù jẹ́ mọ́